sọ́dọ̀ ẹni tó bá ti jẹ́ pé ẹ̀ ń bá wọn wí bí àṣejù wọn tán ṣe gbogbo yìí tẹ́lẹ̀ bá ti ṣe báyìí tẹ́ ti sọ báyìí lè ti báyìí ti sọ báyìí ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní táwọn wàá sọ ni pé ṣé n tó wá ń sọ sí ni pé kò sí tẹ̀bí nínú súnà ẹ̀dá kò sí ní táwọn sí ń wínú ṣe táwọn wínú ní táwọn wí kan ní wí ni pé nínú tá a máa ń ṣọ́ra fún dáadáa òun ni ọfẹ́ yọ̀yàn kú nínú sunna al-imam ahmad ibn muhammad ibn hanbal rahimahullah ó ní al-ikhraju mina sunna shadid kẹ́ yọ̀yàn kú nínú sunna tó lágbára ni ó lágbára bí wọ́n ti túmọ̀ rẹ̀ ní pé ẹ̀ ń yọ kú nínú al-firqatu najiya ń lẹ̀ mára àwọn al-firqul ibẹ̀ ń lè bí mọ́ wà very very careful because kìí ṣe nu ṣáàrùtù onísúnà ni kó mọ́ ṣàṣìṣe kò ṣe nu ṣáàrùtù onísúnà ni kó mọ́ láwọn ibìkan tí ó kù sí so téèyàn bá kù sáwọn ibìkan tí mo kà tí bá sì ń wo nǹkan míì lára ẹni náà pé ah kò tí ì tó kí n sáré gbé dájọ́ lẹ́ni yìí báyìí mọ́ wàá sọ pé ìwọ wá ní dandan dandan mo gbọ́dọ̀ gbé dájọ́ ní ìyìn lè gbà lọ́wọ́ rẹ̀ torí ìwọ fẹ́ kó ṣe pé torí tiẹ̀ mo ṣe sọ́nù èmi ò sì ní sọ́nù torí tiẹ̀ torí ìyọnu rẹ̀ kọ́ mo fẹ́ wá torí ta ní ṣe sọ́jà máa nítorí Allah subhanahu wa ta'ala ọlọ́ndàkùn kó mẹ́sà sí àlékún dáadáa àti àlékún mọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa